من الشيطان الرجيم من أمضه ونفقه ونفقه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Adẹ̀sọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ fún Anábíwa Muhammad Sallallahu Ramadan ti márùn lẹ́yìn tọ̀sí ìwádìí ilé ìtìsí bísmìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وجعلني وزيرا من هارون أخي أشهد به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تخافون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا من خيط أبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام من الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ولا تأخذوا أموالكم بينكم بعدهم بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم عنكم وعفى عنكم بل آباتهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام الليل ولا تباشرون ولا تباشرون وأنتم حاسبون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون تتقون ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام وتدلوا بها من أموال الناس كلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله lẹ́yìn ìgbà tí a máa fi ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo abẹ ọlọ́run ọba àlekè ọlá bí ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà bí ó ṣe ń lọ yìí kọ́lọ́run ọba àlekè ọlá kó gbà ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. kó ṣe wá lọ́mọ àlùjànnà kọ́mọ ṣe wá ní ọmọ aná ẹ̀yin arúgbó ọlọ́run tẹ̀síìrì di méjì ń tiẹ̀ áyà tí a bá lọ lánàá áyà 186 187 áyà 187 yẹn akẹ̀tùlérè sí i kí àṣàlàyé kankan òní gan parí ẹ̀ torí wọ́n tó ọjọ́ akẹ́kọ̀ọ́ ó sọ fún ọ tá a bá rẹ tí ó mú fúra nígbà nínú ní àpẹẹrẹ kó o sì náà sùn tá a bá rí akẹ́kọ̀ọ́ kan tí bọ̀ wá tẹ̀sí wà lẹ́yìn sàmá àwú àlùmọ́sà kọ̀ wá ní kúra ní ọlọ́run tí ó mú dání tí ọmọ fojú wò yóò mọ̀ gba aládá bí ṣe ń fojú wò yóò mọ̀ de ìtumọ̀ rẹ̀ mọ́lẹ̀ àpẹẹrẹ kó o sì náà sùn ṣùgbọ́n táwa wà bí rẹ báwọn àwa máa ń mú kúrà ní èkì pocket kúrà bó ṣe kó gbowó oúnjẹ rẹ rà àìmọye kúrà ní láti ánimọ̀fẹ́ òun yìí náà káwọn èèyàn kó fún wa lọ́fẹ̀ẹ́ pàṣẹ àtà ní àyàwá apc àfáàwá inú kẹfíìn ọlọ́run níyọnu sí wọn wọ́n yọ àwọn nǹkan kan jáde fún wa èmi wá fẹ́ dìbò kọ́ọ̀sì ẹ̀ lábẹ́ àdáàbù dùá kí mo pé ó àdáàbù dùá ìní fẹ́ kí orí túdẹ́ǹtì kankan kọ́fẹ̀gbẹ́ nílẹ̀ ìwé kọ́fẹ̀gbẹ́ nílẹ̀ yẹn wé àti tíṣà mi ní fẹ́ kí orí túdẹ́ǹtì kankan kó sùn gbogbo ń bá ń pàlàyé ìtújọ́ tí wọn náà bá dé ọ̀wà àpòṣe ìbá ń ṣe ọlọ́run kójọ ní orí òkú wa láyé àtọ̀ ó ní pa sọ pé ọlọ́runwẹ́ ìdásá alákà ìbáàdí àní fàyí ní kọ̀rí ibùn ùdí ibùdá wátà dáì ìdádà án pálí ẹsẹ̀ ìgbòlì ìwàlìgbòmí láàláwú yọrí ṣúdúrù sí ọlọ́run mọ́jẹ̀mú ń bẹ fún wa tá a bá pè ọlọ́run tá a fẹ́ kọ́ lọ́wọ́ gbàdúrà mo ti sọ fún ọlọ́nà ìsọ́mọ̀ mùsùlùmí ò kí máa ń gbàdúrà mùsùlùmí máa ń ṣe kí ni ó máa ń fàdúrà ṣùgbọ́n èèyàn lè fàdúrà kọ́lọ̀ mọ́gbà ìyẹn ní ọ̀jẹ̀ kọ́pin sọ́nà mẹ́ta gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí wọ́n ṣe pín sọ́nà mẹ́ta sórí gbogbo àdúrà tá a bá ṣe dọ́tòrí ọlọ́run farabalẹ̀ dáadáa ọ̀nbẹ nínú àwọn àdúrà yẹn òun àti àdánwò àdánwò ń bọ̀ láti sánmà àdánwò ṣe kiri ó ń bọ̀ láti sánmà àdánwò tí wọ́n ń bọ̀ láti sánmà yìí tó bá dé báyàn èèyàn lè parẹ́ jẹ́ kí n fún ọ anybody o a ti rí ọmọ ìyá tọ́ra mọ́tò tí mọ́tò sì jẹ sábà ti kú ẹ̀ èèyàn wá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ah ọmọdọ́nà ọdún yìí mo fẹ́ fi gba mọ́tò lọ́dọ̀ ọlọ́run ilẹ̀ ọlọ́run pé ọ̀rọ̀ rí mọ́tò absent láàkọ̀kọ́ láàkọ̀kọ́ bọ̀ clear lójú ẹjẹ́ ọ̀bà yọ́lọ́lọ́wọ́ gbàdúrà òun wà ní ọlọ́run ti gbàdúrà rẹ̀ bọ́yọ́ lọ nípa àwọn accident kan bẹ lójú ọ̀nà àdúrà tó wá ń ṣe ọlọ́run ní ẹ bá ń clear rẹ̀ accident one clear nínú accident mẹ́wàá accident two clear ọlọ́run wá bá clear gbogbo accident ọwọ́ àìsàn sí mọ́tò fún lójú tiẹ̀ bí ìgbà tó ọlọ́run ṣe kí ni tí ó gbàdúrà sọ́lọ̀ ń gbàdúrà bí ó gbàdúrà rẹ̀ ó gbàdúrà irú ẹ̀ ní student wà láì ọmọwé ọdẹ kàwé ó tún sàdọ̀ ọlọ́run jẹ́ fáàtì wáyẹ̀ ọlọ́run á rí pé tó bá wọ yunifásitì lọ́dún yìí ìgbà tó bá dé four hundred level àwọn ọmọ kan padà sí bàbá àti ìyá rẹ̀ wà fojú ẹ̀ a bá dé ó yóò lè kó wà ẹ́sì kan ṣe sí ìgbà tí ó bá fi wọlé àwọn ọmọ kọ́ọ̀tọ̀ yẹn kan páhùn tí wọ́n ti bá fi ọdọ́ tí ẹ̀ yóò fọ́lọ̀ òṣè fún mi ọlọ́run gbogbo àwọn parí ó fi ó ọdún parí sàn èmi ni ọlọ́run níbi tí wọ́n 1998 làwa kúrò secondary school àwọn àbẹ̀lọ́ pé ọlọ́jà ládùúṣàn àsọlọ́run rí pé ká mọ̀ ládùúṣàn lọ́dún wà lẹ́yìn lólórí ọlọ́run mo dúpẹ́ o tó ọ̀jẹ̀ ládùúṣàn lójú ẹ̀sìn tí mo parí ọlọ́run mo dúpẹ́ o alhamdulillah alhamdulillah alhamdulillah jẹ́ ìsàlàyé ẹ̀fọ́ sọwọ́dí 1998 yẹ rìsọ́ọ̀tì wà ẹ́ kìíní ọ̀rọ̀ pé èmi ń sọ fún ọwà láì èmi ọ̀ṣì ìdọ́mà áṣì èmi ọ̀pá rí iṣẹ́ afábákà 97-98 èmi rìsọ́ọ̀tì wà ẹ́ẹ̀kì méjì sí ìgbésí lè wọ́n yunifásitì Ìlọrin wà láì mọ́kọ́ fúnra mi ni wọ́n àti tẹ́ẹ̀tì áńsà fún mi rí wọ́n èdè jíyànwó nínú exam hall torí mi gbígbọ́ yé pé haramu ni orí ibú ni ara wọn súrẹ́ẹ̀tì kan náà èso yóò rò pé òògùn ní parí iṣẹ́ fún ìyàwó tí ó ṣe wáyé kì í máa lọ sí lẹ́kọ̀ọ́ ní parí iṣẹ́ sẹ́ńtà sí kan àwọn ọmọ tó ti wálé ẹ̀kọ́ ìrí ibi ó ti wá lọ jẹ <laughs> ṣé kí ni àbọ̀ ọlọ́run ti wá jẹ́ kí lọ́run ti wá fu fu christian àwọn christian tí wọ́n máa when it comes to uprightness they are upright ọlọ́run pàbó wọn ọ̀kẹ́lẹ́ ṣe ni béèyàn bá kú lẹ́sìn náà ọwọ́ pípọ̀ gbàgbà bí mọ̀mọ́sà sálà ń gbọ́ ọ̀pàpọ̀ kan oṣù lọ́lọ́run yọ̀ ọ̀rà àwọn ọmọ kéwù pé yọ̀ wọ̀ náà yọ̀ ọ̀rà àwọn but when it comes to morality and uprightness they are there ọlọ́run pàbó àwọn náà jíwèé wò kí mo ní wọ́n ṣe wọ́n ò jíwèé wò níjọ́ pé wá ní iṣẹ́ kan tó jẹ́ kọ̀ọ̀kan ṣùṣọ́ bẹ́ẹ̀ few christians iná wa gbé wá sẹ́ńtà ló ti lọ parí iṣẹ́ wọn ò wá jẹ́ kó di òwò ọba fèrè tí wàá láìwó fèrè. mọ̀ wò mí o fọ́nrà ọ̀họ̀ kúrò ní sẹ́ńtà kan torí wọn ní bá parí iṣẹ́ ibi tó wá lọ ó tún wá burú ju ibi tó ti kú lọ níjọ́ tó wá yẹ kó ní rìsọ́ọ̀tì ọlọ́run wá fi kírísítẹ́nì ṣe wá sí fún pípọ́ wá fún ọ ní ìsìn ọ̀wà níbi ìsọ́jú ẹ̀kọ́ ìfẹ́ àtìsáàs alẹ́dẹ̀ẹ́ máa ń sọ bẹ́ẹ̀ kó o sì di wọn yàtọ̀ ọ̀wà kàwé náà ó ti di lẹ́nu wọn kù sọ fáwọn ìfẹ́ ẹyọ kan tọ́jẹ́ kọ̀ bọ̀ kò ní ọlọ́run fi ẹ̀sìn kírísítẹ́nì tí èrò yára ó fi dá sẹ́rí àtún ṣùgbọ́n ní ìsìn èmi tí mo bọ́ sọ̀rọ̀ 1998 ìgbòlẹ̀ lẹ́ta ẹ̀sìn rìsọ́ọ̀tì wà ẹ́ẹ̀kì mi ò pé bí mo ti wọ máa lù láàárọ̀ bí lélé kú òun mo wá ṣe GCE ní 1998 náà while still a student at madu láàárọ̀ bí rìsọ́ọ̀tì mi wá complete rìsọ́ọ̀tì mi ṣe kí ni ó complete 1999 mo wá ṣe jamb kí mo ní mo ṣe. mi for páàsì jáàmù dáadáa bóyá one forty one over four hundred di ya two thousand tó orígbà náà wọlé sóyínká pòfẹ́sọ̀ ẹ̀mẹ́rìtọ̀sì ni lọ́ọ̀kà tán rẹ̀ bí ẹ̀mẹ́jẹ sẹ́ẹ̀mẹ́sàn ló fẹ́lẹ̀ wà ẹ́kì ẹ̀yìn lẹ́rí sórí ibú sórí tó jórí ibú ni wípé ètò fi ẹ̀kọ́ ọ̀kàwé ọwá ń ṣe gáyé òkò ètò fi ẹ̀kọ́ ọ̀wà ọ̀kù ìwọ gan lọ ọ̀gbọ̀n bá wọn. ṣùgbọ́n during our days we were very humble to our teachers we were focused we were dedicated to the study. Not only that we were ascetic we were not materialistic. àwa tún mú ayé kékeré ní tí mo lè rántí dé sọ fún ọ àwa tún jẹ́ we were fervent worshippers. awasu tó máa ń lọ ọ̀pọ̀lọpọ̀ yín lónìí nínú ìṣòro bẹ́ẹ̀ ní ayé bẹ lọ́kàn yín ẹ̀ ìjọ sí yín wá problem inú mi dùn lẹ́ẹ̀kan mọ́ láwọn ọmọ kan wàlẹ́ wọn wá ń tilà wà wàlẹ́ inú mi bẹ́ẹ̀ ń dùn báwa ṣe máa ṣe ń bàbá wà bí yín nu kùránì mẹ́wàá nínú ṣe pé mo fi ṣègbéraga lásìkò yìí kọ̀ọ̀rọ̀ mi lọ́rùn kí n ka Kùránì mẹ́wàá ní Ramadan ọlọ́ọ̀rí mi pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n ti bí pẹ̀lú àwọn nǹkan mi tí n bá ti kó ní tẹ̀síìrì tí mò ń ṣe lọ́yìn mò ń lọ bóyá Ìbàdàn mo ní tẹ̀síìrì lẹ́mẹsẹ̀ tí wọ́n bẹ ọ̀la tí n bá ti kó ní tẹ̀síìrì bí màá lọ ní títí mi lẹ́sìn mo ní tẹ̀síìrì bẹ gbogbo àsìkò tá a fi máa ń tìlàwá tìlàwá gbà kan á di lẹ́kṣọ̀ á rí kọ́ọ̀dù rédíò program kí ni jẹ́ rédíò ìwọ́ àwọn nǹkan míì náà tó ló jẹ́ dáadáa ó ti gbà sí kó wá ìwọ́tọ̀ wá ń jẹ́ sílẹ̀ bàbá rẹ̀ ló fọ́ ní sáàrì ló fọ́ ní ìsìnkú kí ló burú kọ́ ọmọ tó kò tẹ̀lé ayé rẹ̀ ti làwà gbogbo wà ẹ́ kì táwa ṣe gbà yẹn ní ìrántí pépà kan tá a ṣe àti kọjá tó bá gbà wẹ̀ kì í wá sí ìrìnlẹ̀ kan bá a ṣe pọ̀ ní àwọn àmọ́ ṣe kọjá bẹ̀tù gbogbo ẹ̀dá gbogbo pépà tó wà á gbà wẹ̀ sọ̀gbà rẹ̀ lónìí lónìí àgbọ̀nmí àbùkẹ́lẹ́ kan sọ gbà àwọn ilé ìlú èkó so alhamdulilah làwa náà mẹ́ǹtẹ́ ìdílé wa ní mọ̀kú lọ tó bá kú sẹ́jú kan tá a ju èrò kọ́lọ̀ fún asọ́dọ̀ àwọn òní ìjọ àwọn olè tí wọ́n ju èrò nínú àwọn ilé ìwé mùsùlùmí àbáwọn ilé ìwé kírísítẹ̀ ìlànà èṣù ni. àìwà àjẹbà tètè lábùrẹ́sẹ̀ ọmọ ìwòrí o nineteen ninety eight sí ìyá two thousand and two ọdún mẹ́rin nù mo wá fẹ̀sẹ̀ sí gáàmù ní ya 2001 máa wò mí ládáwó wọ́n wá fún mi ládùúṣàn sí ẹgbẹ́sì lọ 2002 admission yẹn tó wá pẹ́ bó ṣe wá pẹ́ èmi ò rọrùn wọ́n fún mi ládùúṣàn kó tó fi gáàmù mi wà láì ẹ̀ẹ́mẹ́jì ni mo ládùúṣàn sí University Ìlọrin ìgbà tí mo tó wà 200 level mo ti promote 200 level ilẹ̀ lọ́rùn wọ́n bá tó lẹ líìsì àwọn fẹ́ṣà ó kọ̀ mí lọ́tún wà bẹ́ẹ̀. àbọ̀lọ́ fẹ́ ṣe mí lórí pé kí wọ́n ṣe ládùmíṣẹ́ sọ ọ̀rọ̀dún mẹ́rin ni mo fi wá lọ máàdù tí bá ti kó máàdù máa lọ máàdù Zakaria àwọn ọjọ́ mi ìlàlẹ́ bíi Thursday Friday èmi mo rántí dáadáa àbúrídọ̀ Muslim àti ìdájẹ́ ìjẹ́bẹ̀ẹ́ afábùmọ́mì sáfì afábùlàfíìs ọ̀rẹ́ mi máa mú ṣákí atọ́mọ̀ ń lọ kéwú lálẹ́ lẹ́yìn máàbì níbi táwọn dọ́tọ̀ Ismail Yunus wọn ni àlùkùdù wà ibi tán gbé gbà náà àti ìfáàsù àtọ́wà lábújá àbùjẹ́lì Ismail wọ́n máa kọ́ wa náà sọ́ọ̀tù àtàwọn nǹkan mìíràn àtọ́mọ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n tètè láti ṣàn ọdún mẹ́rin ní jẹ́rọ̀ ṣì rà ṣe lórí ẹ̀ làfi wá kéwú kéwú láàárọ̀ kéwú nírọ̀lẹ́ kéwú lálẹ́ lọ kéwú àwa náà ó kọ̀kọ́ yẹn so sọ eléyìí ọ̀nà àkọ́kọ́ àmà ń tọrọ nǹkan tọ́lọ̀ òwe ọ lọ́wọ́ lásìkò tó ń tọrọ àwọn aburú kan tó wà o yóò fílẹ̀ ààrẹ ọmọ wa bá ló jẹ́ mo sì gbàwé kí lọ́tọ́lọ́ ọlọ́run níbi ijó ẹmọ màwé ọlọ́run máa tó lóore ṣùgbọ́n tí ẹni pé dúdì ra ìfẹ́ ọlọ́jà sórí ọ̀nà kejì òun ni kọjá sí pé ń ta abẹ náà kò fi lè wà lọ́wọ́ èèyàn la máa fẹ́ yìí ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ please teacher inside the law do the lesson for me please don't stay on the court please. I don't know if you time is so orí nínú nǹkan bá ń sàlàyé lọ èyí a máa tọrọ nǹkan ọlọ́run dẹ̀ fi lé ìpé èèyàn tọrọ o wà lẹ́yìn lọ́wọ́ ọlọ́run jẹ́ fáàtù èyí ó sì fáàtù ọlọ́run jẹ́ kí dábì ọlọ́mọ́ká dábì sì lọ́mọ́ká ọlọ́run bá fẹ́ fún wa ọlọ́run kọ́lé fún dábì kọ́lé fún dábì ọ̀nà kẹta èèyàn a máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wà ní fún yàn láyé yóò wà á sọ òwe ìdí so nígbà téèyàn bá wá bá nǹkan yẹn pàdé lọ́jọ́ òwe ìdí ilé yóò wà á pé ah! bí tiẹ̀ mọ́ gbàdúrà mi láyé gan kọ́ wá kó gbogbo mi ní náà wà láyé tó bá mọ̀ pọ̀ lọ́nkọ́ òun fi pamọ́ láyé ìjẹ́ náà ni wà lẹ́yìn ọ̀rọ̀ sàdámùlé wa lọ́wọ́ máa bá mi fi dénà burú kó o já tó bá ládàá rẹ̀ nínú àlìjànnà ẹjẹ́ a máa tẹ̀síwájú. nínú àwọn ẹ̀kọ́ àdúà alákọ̀ọ́kọ́ ìwọ tó o àdúà kọ́kọ́ lọ fún àníyàn rẹ̀ ṣe kí la ní kọ́kọ́ lọ ṣe oníbi islam sọ̀rọ̀ níye bákan náà àdúrà kan fẹ́ ṣe mọ́jọ jẹ́ pàdùá ẹ̀ṣẹ̀ àbí ìyapa ọlọ́ọ̀ àbí bókùn bí ó ṣe dàrú nínú hadithi àfáàwà Abu Sa'id hadithi yìí bẹnu tẹ̀síri àfáàwà Ibn Kathir wọ́n mú wá ń bẹ̀ inú tẹ̀síri Ibn Kathir ni mo ti ń káwọn hadithi yìí wọ́n lábẹ̀bí sallallahu alaihi wasallam ó ní máa ní mùsùlùmí ń jẹ́ bí Allah azza wa jalla bìdáwàtì laysa fiha wà láàkọ̀ sí àfúráhì a ìṣìdá i ọ ń tọrọ nka lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí tọrọ kì fẹ́fẹ́ kó ní ọlọ́run ọmọ tí mo fẹ́ fi tọ́wá lóun ò ní jẹ́ mi ọlọ́ba ń fọ lójú ọlọ́run ní gbàgbá tó ṣe àbí ọlọ́run bọ́ ìyẹn àmọ́ fọ́ọ̀lì lọ fún ó wá lóun trẹ́ ọlọ́run bá ń ṣe

ànàbí lálàkọ̀ọ́kọ́ ìmọ̀ ayọ̀ ajílàláwú dáwátà àdúrà àgbà ọlọ́run ọlọ́run lẹ́gbà tí ó kiri ọlọ́wọ́ látàyé bí ọ̀nà kejì wa ìmọ̀ ayà dàkírà aláwú sí àkírà ọlọ́run lè mọ̀ sọ láyé yọ́ọ̀bọ̀ pípamọ́ jọ gbèdé ọ̀nà kẹta wa ìmọ̀ ha irú àdánwò irú aburú tí ń bẹ lójú ọ̀nà tó ṣe déédéé àdúà wà fi àdúà yóò fi clear yóò fi counsel yóò fi ẹ̀mpàwà àdánwò sàbẹ́ ó ní ivan ah anabi tí wọ́n lọ sí ọ̀dọ̀ àdúà náà tọ́ bá rí bẹ́ẹ̀ ó yẹ ká àdúà iná lílá ayọ̀ nínú ilé ọdún wọ́n ti dé sọ́mọ̀ kẹta lọ. jẹ́rọ́ sọ gbọ́dọ̀ yọ ọ̀rọ̀ mi lọ. sàbẹ́ ní tó bá ìbéèrè ta ni máa ń ṣàdúrà lọ́sọ̀rọ̀ tuntun torí wọ́n ọlọ́run máa ń ẹ wá jẹ́ àwọn díẹ̀ àkọ́kọ́ fẹ́ ọ́ọ̀lá nìyẹn kò ta ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì tó ọba fẹ́ ṣàdúà sọ pé tọ́lọ̀ ń bá fẹ́ èyí máa lo insha allah níbi àdúà ọlọ́run jọ insha allah àwọn èèyàn máa táìpù social èyí lo insha allah fàdúà bí máa ń lò fàdúà wọ́n tọ́lọ̀ ń bá ní òtìrí mú dijọ́ òwe ìdílé mi tí mo lẹ́nu àbá wa ní n tó ti lé ní twenty years ó lè rí mi láyé kí n ṣàdúrà fún yẹn kí n wá ní insha allah kódà tí n bá type ní social media may allah continue elevating your status bí ní láyé tààlà láyé ò lè rí mi kí n lo insha allah ó fàdúrà èmi èlò mo ti kọ́ lẹ́nu àbá wa ní n tó ti lé lógún ọdún ọ̀dẹ̀ ti wà ní ọpọlọ mi ó ti wà ní ẹ̀jẹ̀ ara mi. èyí máa lo inṣàlá òkè tọ́lọ̀ ń bá fẹ́ kódà ọlọ́run jọ dáa fún yí tọ́lọ́ ń bá fẹ́ rárá o pẹ̀lú àṣẹ ọlọ́run léèyàn sí wọ́n wínú ah o ẹni ọmọ ẹ̀ ní fẹ́ẹ̀lì o pẹ̀lú àṣẹ ọlọ́run kéde pé ẹ̀ ní fẹ́ẹ̀lì o tọ́lọ́ ń bá fẹ́ ẹ̀ sì fẹ́ẹ̀lì tún mẹ́nu ṣùgbọ́n torí pọ́pọ̀lọpọ̀ kìí ṣe pé wọ́n mọ̀ mọ̀ àṣìṣe ni ọlọ́run yìí sọ bá bí tiwa <laughs> ìgbọ̀dá ká máa lo adam mo rò ó ti yé mọ́sọ̀ pé ń ṣá aláwò kí lọ́ máa wí o bí ismail la kí wá ní yorùbá rẹ̀ lákòókò ẹ̀yọ́ rẹ̀ ọlọ́run jẹ́ fáàzì o ọlọ́run jẹ́ sún lílo pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú títóbi ọlọ́run kéde pé tọ́lọ́run bá fẹ́ mọ́ lóyún ṣá aláwò tó ọba ti ń ṣàdúrà ìyẹn nìkan tó kọ́ ìwọ́ tó fẹ́ ṣàdúà wà ní ìmọ̀tótó ó lè kọ́ fálù àlàtọ̀ ọba fẹ́ ṣàdúà ká níbi ojú wa ń ṣàdúà lọ ọba ju wọ́n bù lọ́ba só kò ṣe nǹkan kan ó lè máa ṣàdúà lọ ṣùgbọ́n má jẹ́ kẹ́gbẹ́ ńlá má jẹ́ ó wà lára rẹ̀ má jẹ́ kí ẹ̀gbẹ́ ńlá ó ṣe kéne o kọ́ wà lára rẹ̀ tẹ́tù tó ti àárẹ̀ bákan náà ìwọ́ tó ọba ń ṣe àdúà èyí máa kájú fún orí ọ̀rọ̀ àdúà Maryam ọláyíwọlá Aisha Muzammil be careful over there sórí wọ́tọ́ ọba ń ṣe àdúà àdúà dàbí kànga àdìbí bọ́ọ̀hù ibi téèyàn ń lọ òun ní kí ọfẹ́ kan omi ibi téèyàn ń lọ if I buy you, you are not doing the right thing for me. Ibi tẹ́ èèyàn lọ sẹ́ ọbẹ̀ ẹ̀sìn kí ni o, ọbẹ̀ ẹ̀kan omi. Ẹmbà ti wá fẹ́ kan omi, ọ̀rọ̀ mi bí òye, èèyàn gbẹ́ kànga, ó sì fẹ́ kó ọ́ jáde níbi kànga tí ó ń ṣe kí ni o tó ń gbẹ́. Jọ látẹ̀rẹ̀ já sọ pé àmọ́ táàtì abịa àmọ̀ pọ́ọ̀pù ẹni kànga yẹn máa kàn kó tó sí orí ọwọ́ agbẹ̀bí àmọ̀ jákọ̀ pé àmọ̀ táàtì ọwọ́ ń gbẹ̀ ẹbọ̀ á ah, kànga ya sí ìkànmi náà kànga yóò sí ìkànmi à ah, ó mi kànga ya sí ìkan omi látàárọ̀ arọ ah, a ló kànga ya sí ẹ̀kan omi látàárọ̀ wà lẹ́yìn ọba sọ́ọ̀pù bó ṣe ọba tó lọ bẹ̀rẹ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀bùnmí ọba fún ẹ̀sùn lẹ́sẹ̀ gàdí ìyẹn jámọ̀ fọ́ọ̀tù fọ́ọ̀ kó ti kọ́tún ẹ̀sìn mẹ́rin lẹ́ẹ̀kọ́ ni ah, ilẹ̀ àárín yìí ọmọ àkọjá fáàtì ọba gbẹ̀dẹ̀ tààtì náà ó tó kàmọ̀ ẹ̀yọ kan tí ni omi ọlọ́run ti gbàdúrà ṣùgbọ́n tó ọba ń gbẹ́ kànga yẹn lọ ọkàn omi ìjọ kan mo rọ kálukú mùsùlùmí èyí máa kájú tó bá ń ṣàdúrà sórí nínú Islam àyè máa wá lu àmìrẹ́ kù á tó bá dọ́dọ̀ séwúwa séwúwa séwù kòwó kò ní séwù tiwa àwọn ẹgbẹ́ séwù bìlálà séwù kòwó kò làwọn séwù tiwa ni sórí sẹ́yìdá tiwa sẹ́yìdá tí ọmọ fáá bí àká. mo ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá máa ń lọ bá àwọn ṣéwù ṣe afẹ́ yìlá majority wọn tí mo mọ̀ ní eré ọlọ́run pé kèé ṣe ìdíraga o over ninety percent wọn wọn àmọ́ fáàtì àtà bí mo tí mo sọ kátó wá ní wọ́n mọ̀ fúra ní ìka àwọn ìdáwádà máa wò bí o ọwọ́ ah, sẹ́yìdá wa ah, sẹ́yìdá iná kùtì iná kùtì ni.

torí náà má kàjú ẹgbẹ́ òkan iná fi ti ọba ti bá yàn bẹ́ lọ́wọ́ ọlọ́run tẹ̀sẹ̀ gbàdúrà jọ kéde kan lójú lọ́njà sórí ire o nínú àwọn ẹ̀kọ́ àdúrà ọ̀dà púpọ̀ kan máa fowókọ ọlọ́run bẹ́ lọ àbáwọn àròyìn ọlọ́run nínú àwọn àdúrà àpàdàbí ọlọ́run tẹ̀sẹ̀ ti dáyàn lóhùn ìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ ìwé àfàlùkà bí anna laka alhamdulilah láìláà ilá àǹtà alhannanu almannan bàdí àtàmàwàtí wàl'áwù ya zalzala wà ní kọ́ ìkan bẹ̀rẹ̀ al'ahadu sọ́mọ̀t al'ahadu asọ́mọ̀t àwọn ọkọ̀ ọlọ́run inú ọlọ́run máa dùn ìwọ náà wòlé ìdùn bá ń kí ọ wọ́n ní pé kí ló kọ̀ rẹ àwọn ní rọ́díà ní rọ́díà kíni rọ́díà rashidi ló kọ̀ wọ́n wá ní ìwọ lọ́mọ wọ́n máa rẹ̀ sàdúdú lẹ́gbẹ́ wọ́n bá kí ó kí ní ọmọ ọmọ ológun ẹ̀sìn ọmọ àdúró ẹ̀sìn ti ẹ̀mí tí ní bẹ́ẹ̀ ká mọ̀ sọ ọmọ oníkò yóò ìkò ọ̀sà ń kí ọ inú rẹ̀ ọmọ lórí rẹ̀ ọmọ wú wálì láì mọ́sàlù tó ọba fi ń pe ọlọ́ọ̀ni ọlọ́ọ̀mọ ẹ̀dùn èèyàn máa fọ́kọ ọlọ́ọ̀ pẹ̀lọ́ aláǹtí máa jẹ́ kí àdúrà ó tètè gba òun ni. bákan náà ara ẹ̀kọ́ àdúrà ìwọ́n tó ọba ń bẹ lọ́wọ́ máa sáfẹ́fẹ́ àti àìsàfẹ́ ìgbọ́dọ̀ àdá àti mọ́ríàmà tí èèyàn bá ń bẹ lọ́wọ́ èèyàn máa sáfẹ́fẹ́ àfáàdùwá ìlú mọ́sàfà tó ń clear ọ̀bẹ ọlọ́run ṣe báyìí fún mi ọlọ́run ṣe báyìí fún bàbá mi ṣe báyìí fún màmá mi ọlọ́run ṣe báyìí fún àwọn fámìlì wa ọ máa jìnnà sí sinful practice disobedient act àwọn àwa ẹ̀ṣẹ̀ àwọn àwa àbínú ọlọ́run tó jẹ́ kí fún ọ lápẹ̀rẹ̀ nínú hadithi àbúrò rẹ̀ látà ọ̀rọ̀ at the pen of an hour with compilation ìwọ́n tó ọba níwèé Nawawi mi yẹn lọ yẹ̀ wò bẹ́ẹ̀ ìwé Nawawi ọ wà ní syllabus Islamic studies ẹ máa kọ́ àdíìsì ọkùnrin kan tó ń ṣèrìn àjò yòtí ìlú sáfárà sóyé aṣáfà azibara yẹ̀múdù yàdá ìlàsàmáà tó ọba rántí àdíìsì yẹn ẹni yẹn onírìn àjò ni gbogbo orí ẹ̀ lọ́ta kókó eruku ti bùn lẹ́sẹ̀ téyìn ó ti mọ̀ pé á ah, ẹni yìí wà láyé ó ti sọ́fà lórí ìrìn àjò nínú àwọn tọ́lọ̀ ń sì máa ń gbàdúrà òun ni àlùfáàfù torí mo fẹ́ ń wò bí sẹ́yìn bá ti travel torí bàbá alẹ́ ìfọ́sẹ̀ ń dòrí ìfà lọ sí adó àwàyé ìwọ́tọ́ ọba pọ́ọ̀tì ilé ìgbàta kí zúrí àti áfírí tàn tó ọba sọ́ dìde ṣé mo sáré dìde wà lẹ́sọ̀ ọba sọ́ dìde mi sáré dìde mo wá jókòó mo kọjú kíbla mo wá tẹ́wọ́ mo sáré sàdúà torí mi ti gbọ́ yé ní oṣù náà pé ọlọ́run máa gbàdúà onírin àjò mo lè sọ fún ọ pé nínú àwọn àdúrà mẹ́ta tí mo tọrọ mẹ́ ọlọ́run ti gbà mélòó ọlọ́run ti gbà mélòó sọ ọmọ alákọ̀ọ́kọ́ tọ́lọ́run gbà ìwọ ọlọ́run mọ́jà lásídẹ́ntì o ìwọ ọlọ́run mọ́jà rọ́mọ tí ó o ìwọ ọlọ́run mọ́jà sáàfù o ìwọ ọlọ́run já délé láyọ̀ o ọlọ́run gbàdúrà ní ọgbà fún ọmọ ẹlẹ́kejì ìwọ ọlọ́run jẹ́ kí rọmọ̀bọ̀ náà bá wa láyé o ọba wa láyé àbí ọba wa láyé ẹlẹ́kẹta mo ti pamọ́ fún ọ àwọn èèyàn máa parẹ́ sórí ìrìn àjò wọ́n lè náà kidnap ọmọ ìyá wa kan à ń ṣe kan lọ conference three days conference ó wá ń bọ̀ wá present paper fún wa wọ́n dẹ̀ kidnap o àáfà gbogbo àwọn táwa conference àkọ́dáwó náà torí wọ́n ti pè wọ́n láwọn million wọ́n release o ṣùgbọ́n wọ́n gbowó ọlọ́mọdé àwọn wa tọ́ba tó wá ẹ̀kọ́ ṣọ̀tà lọ ní twenty twenty five wà láìpọ̀ sẹlẹ̀ níjọ́ kò fílẹ̀ òsì jẹ́mú fi wọn gbogbo ẹ̀kọ́ ṣọ̀tà wa àti máa ń délé bí fún ọmọ gírígì kò sẹlẹ̀ ní káàdì máa ń gírígì ta ṣùgbọ́n ààyè méjì ńlá ọ̀tọ̀ọ̀tọ̀ la lọ adẹ̀wọ̀ sùkúù ní tó tẹ́ ní alẹ́ lẹ́yìn àwọn tá a já sí orí òtù ọ̀rẹ́ méjì àwọn náà délé bí ara after nine nine thirty ṣùgbọ́n náà ọ̀jẹ́ nìkan kan lásìlẹ̀ sọ̀rọ̀ mi fóònù tó tó bọ́ọ̀lẹ̀ gan ní fóònù tèmi tó bọ́ọ̀lẹ̀ ìjọ kejì kó tó ti òun ni mo fi ní kọ́ọ̀dù facebook live yìí wà láyé rìn wájú torí kọ́ ọmọ ẹgbẹ́ àdúrà má kéré àdúrà tó wọn bá wà lórí ní àjò náà ọlọ́wọ́ àjò òbí ìwọ́sọ̀ bá ní bàbá àtìyà láyé jẹ́ ká máa fún un mọ́ ṣe tí bàbá àtijọ́ àrí odò rò lè fi ìwúlá ẹ̀ mọ́ta jókòó rẹ̀ jẹ́ bí olé ọmọ ẹ̀kọ́ bẹ̀rù. tó orí wọn tó ọba ń ṣe kí inú sí bí òbí rẹ̀ sí ọ ọlọ́run ló ń gbàdúrà rẹ̀ ọ. ìjọ torí ọlọ́run máa wá tí wọ́n lè rẹ̀ dájọ́ pé àwọn ah, ọmọ ìbára kà lọ́wọ́ ọlọ́run tó so yìí tó àwọn kankan bẹ ó níbi kọ́ sọ pé dáàdì mi ẹ̀jọ̀ ẹ̀ ṣàdúrà fún mi mọ́mí mi ẹ̀jọ̀ tó ọlọ́run wà dáadáa kí wọ́n ṣòro kí wọ́n ṣe sórí mọ̀ ń sọ fún ìpára mi léwo nínú àdúrà tí bàbá mi ṣe fún mi ara ẹ̀ lọ ń gbà lórí ìjẹ̀ ó ẹ̀ẹ́ni sọ fún ọjọ́ máa lọ mo ti sọ tọ́jọ́ bẹ́ẹ̀ fáwọn kan òbí ti wá ṣe àdúrà fún wa rẹpẹtẹ ọmọ mélòó lòbí ẹ̀ bá sọ̀rọ̀ nítorí ọ̀dẹ́kọ̀ọ́ ṣeré tó sì sì fẹ́ inú rẹ̀ ilẹ̀ fọ́tẹ̀ ní bàbá rẹ̀ aláàgbọ́dọ̀ kúrò ládùúgbò ìfẹ́ rásíbì ọ̀gbọ́dọ̀ kúrò ládùúgbò ìfẹ́ ọkọlẹ̀ àdìgbà táwọn òbí wa lẹ́nu ọlọ́run máa so orí tiẹ̀ náà fún ọ ládùúgbò ìfẹ́ inú ilé bàbá mi alóò ní lọ gba ilé ńtasẹ́ inú ilé mi ló fi ìyàwó inú ilé mi ó rí pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ láà kán tẹ̀ láti òbí wọn

ṣùgbọ́n tó bá jẹ́ pé nínú ọ̀rọ̀ lọ wà rọ́díà àbláàkì tó ń gbọ́mẹ dáadáa tó ọba wà nínú ọ̀rọ̀ tó bá jẹ́rọ ọ̀rọ̀ ẹ̀yàn mọ́ sí yorùbá sàdúrà o àwọn àdúrà tánàbí kan wà tó nínú ọ̀rọ̀ ṣùgbọ́n tó ọba sínú ọ̀rọ̀ gbogbo tó bá wọ̀ lórí sàdúrà wà lẹ́sọ̀ wá jẹ́ pé ṣùgbọ́n lárúbáwá dé wá sọ pé mo ti máa kọ́ ṣàwọn èèyàn rí lárúbáwá ẹ bá gbọ́ lárúbáwá tó dẹ̀ máa tàwọn fún alhamdulillah ara ń fi ìdí nínú wà láì tàwọn ìdí ọ̀dàrú mọ́ lọ́wọ́ kọ́ dá mi lówájú déwájú ọba tí ń jẹ́ àpla tọ́ra àwọn tíra táwọn àpá àbíkọ́ wa ń tàwọn ìdí tíra tí wọ́n máa máa yà kùrà níwà tí wọ́n máa máa dì tiwa ni tí n bá ń sàdúrà ní òbá àmọ́ wà very conscious àdúrà yóò bá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ̀bá lánàá súnà ọ̀pọ̀lọpọ̀ tàbí kí mọ́ni ọba súnà mú kí sọ pé àwọn expression tá a máa ń lò nígbà míì wọ́n máa ń tako ìlànà tàwíì dé fún ọlápẹ̀rẹ̀ wà ṣọ́rù mọ́sálà kan bẹ́ẹ̀ lọ tàwíì ànábì máa ń ṣe àdúrà nínú àdúrà láìsá ilẹ̀ yìí ànàbí ò ní aburú àìfi ti ọlọ́ ọmọ ẹnìkan kú àwọn ń sàdúà ọlọ́wọ́ jẹ́ ọlọ́wọ́ tó kú ọlọ́wọ́ ní pa ọmọ yín mọ̀ àdúà yẹn ọ̀dá ọlọ́wọ́ ní gbogbo e. ọmọ yín mọ̀ ní ọlọ́run ní jó yín náà mọ̀ ajẹ́kọ́lọ́ ọmọ jó yẹn ná <laughs> òní adáàbò ọ̀sẹ̀ ń sàdúrà nù ọlọ́run ní pa yín lọ́mọ pa ọmọ pa ọmọ ni <laughs> ọmọ tàwáhì nínú tàwáhìbì wà sẹ́rù lẹ́sà ilé yìí wà lẹ́ọ̀pọ̀lọpọ̀ àwọn wákà ìjọ kan mo ti rí àbí kí n ti ẹ̀kọ́ átíkù lórí ẹ̀ kí n mú wákà Yorùbá mo ti wà lọ́yìn pé kí n wo the concept of lẹ́sà ilé yìí and Yoruba rhymes or poem or poetry or music. Sori concept ìwà ṣọ́rù láìsà ilé àyè faburú ti sọ̀dọ̀ ọlọ́run Yorùbá kó sínú ẹ̀. Kìí ṣe pé Yorùbá fi ń bú ọlọ́run àmọ́ fi ń rẹ́lígéètì ọlọ́run ṣùgbọ́n Yorùbá yìí À ọlọ́run ní payín lọ́mọ mọ́ o, ọlọ́run ní lọ́mọ o, ọlọ́run ní jó yín o, lọ́mọ yín máa ọlọ́run ní jẹ́lé ojú náà bóòfè wínú ọlọ́run ní jọ máa wá o àwọn àjẹ́ ló kẹ́kún àfáwà inú nínú tẹ̀síìrì wọn bá ń lóyìn ní sọ́rọ́tù lè jẹ́ wọ́n láwọn àjẹ́ ló gan yé ìgbà bá ń gbọ́rọ̀ rọ̀ṣàdá àwọn àjẹ̀rù ní pé àṣàrú ìgbà wọ́n fẹ́ sọ aburú tí ọ̀dá wọn sọ pé ọlọ́run wọ́n ní wọ́n gbé wá ní passive voice jẹ́ kí n tó lè fi yọ tọ́ ọba gbọ́ gírámà náà tó lè tọ́ ọba tó gbọ́ gírámà ló ṣe fún ọ ara bí tí kéwù ti wúlò bá wà nù majúùl òun náà pè ní passive voice he built the house ó kọ́lé the house is built or was built by him mọ̀jìwúrù yẹn a máa ń lò tó bá já burú ó lè fi tì pé ọlọ́run ló ṣe wọ́n ṣe àwọn àjẹ̀nú wọ́n sọ pé àṣàrún orí dàbí máa ń sí arúbì ṣé aburú ni wọ́n gbà lérò aburú ṣe ni wọ́n gbà lérò pẹ̀lú àwa tá lórí ilẹ̀ ń bọ̀ aburú wọ́n gbé wá ní fásitì fáburú ni wọ́n gbà lérò ìgbà tó wá débi dáadáa á mú àrọ̀ dàbí ìmùrọ̀bù rọ̀ṣàdá abọ́lọ́wọ́ bá wọ́n gbèrò dáadáa rò wọn ìgbà tó débi dáadáa ta ni wọ́n fi rẹ̀ ọlọ́run tó bá jáburú ò ní kọ́mọ̀jẹ̀ kọ́ ọmọ wa fi aburú sọ́dọ̀ ta ni o ọba tí ń jẹ́ Allah èèyàn lè fi yorùbá sàdúà nínú àwọn ẹ̀kọ́ àdúà lẹ́yìn fòfò ọkọ̀ ọlọ́run òbí ń ara ẹ̀ ní kéèyàn ọmọ lórí gbólò ya Rabbi àbí àbí kí o Allahumma àbí kí

tí wọ́n fi wọ́n ní kọ́sọ̀ tùràrí tùràrí wọ́n nígbàgbọ́ páwọn àjànú kan ní ọmọ ẹ̀dà wọn láàmú kò sí sọ́kà wọn pa tùràrí tó bá fẹ́ ṣàdúrà wà ní mọ́tótó lo ẹni tó dáa ìwọ tó o bá jọkùnrin o lè lo pẹ̀fú tó o nílé tó bá wò obìnrin aráàmù ni wọ́n lo pẹ̀fú mọ̀ sí ẹ̀wù kéèyàn má ní ìdìmọ̀ ọlọ́run ọlọ́run yá sórí yàtọ̀ sí yóò nínú ẹ̀kọ́ àdúrà èèyàn a máa tẹ́wọ́ méjèèjì ọ̀fẹ́ fọ́dọ̀ ọlọ ara ẹ̀kọ́ àdúrà ni àwọn àfá àwọn àǹsẹ̀ èdè jù wọn ní ìsìlá lórí eléèrò Abdulrahman èdè mọ̀bọ̀ àdúrà ti ọjọ́ pọ̀lú ṣùgbọ́n bí táwọn àfá àfá ní pé fáàrẹ fọwọ́ ọkọ̀ àwọn tí máa láyé ẹjú fọ́ọ̀lù àwọn tí àṣà ti sọ kìí ṣe kékeré owó lè mọ́tẹ̀sẹ̀ kàmí láàrin ọdún márùn-ún mẹ́wàá ti kún fún orí bàbá fẹ́ ṣàdúrà ká tẹ́wọ́ báyìí àdíìsì tó wáyé lórí ẹ̀ ó lé ní twenty pé bàbá fẹ́ ṣàdúrà ká náwọ́ ọlọ́run ọba gan wọn máa ti dú kẹrù rẹ̀ wá náwọ́ kọ́mọ̀wá gbàdúrà sọ wá rí ká fọwọ́ bọ́jú ọ̀rọ̀ méjì ni àwọn kan nínú àwọn àǹfààní òfin tó burú bẹ́ẹ̀ àwọn kan ní kọ̀ dáa tó wọ́n láti ìtìtọ̀ wáyé lórí ẹ̀ àbí fún dọ̀rí fún wọ́n láti ìtìyẹn ìgbè wí àbí àwọn míì gan ní bálímọ̀ òdò pé fabricated ìmáàmù wa Ibn Hajar al-Asqalani nínú ìlúkùlù mọ̀rọ̀ ọmọ wọn wọ́n ní àbí ìtìyẹn ó tún lọ́nà míì tó bá wà tọ́jẹ́ pé different chains of translation a sọ pé yòókọ́ wí báàbò àbáàbò a lè fi nǹkan strengthen torí tí wọ́n sọ bọ́ ọ̀farabalẹ̀ yìí wọ́n tó ń lójọ́ níjọ́pọ̀ ọba débẹ̀ tó bá bí ọkọ̀ wá béèrè béèrè ó lè papọ̀ ọ̀jẹ̀ bá ń jọ lójú àtàlàyé ẹ̀nu ọ̀rọ̀ lọ́sẹ̀ fún níjọ́pọ̀ àwẹ̀ bá pa níta wá sí fẹ́ bí àbí ta máa ṣe níwé òde tẹ́nìkan wá béèrè pé ẹgbọ́ sèyàn lè fọwọ́ kọjú màá wá ọmọ olóbèrè question ọyá mọ̀ ọ̀bùn ẹ̀ bá ń fún pé ń jọ́pá ń sàlàyé ẹ̀dùn ti lọ. sọ orí ká fọwọ́ bọ́jú mo lópinion méjì lọ́wọ́ lórí ẹ̀. àwọn kan náà àwọn àbá àlàyé fọwọ́ bọ́jú. ṣùgbọ́n ọba rẹ̀ ń tọ́sàdúrà tó fọwọ́ bọ́jú kó o lè pè ní àwọn àbá fọwọ́ bọ́jú lọ́dọ̀ tí wọn òtò tọ́mọ̀ pẹ̀ nìkan ló bí bí àlè ló fi ọmọ ọmọ jù tọ́ra aráwọ̀ àbá àṣún náà tàbí òsì tó burú ìyẹ́ bàbá sọ́lé àlòsẹ̀ ilé náà ṣe ń ṣàlàyé nínú tíra àwọn tọ́sọ tíra onímùdá ládù mẹ́rin àlìjáàmì òlé àkáàmì fíkì ìṣún náà wọ́n tó sọ ọ́nà tíra àwọn náà tí lọ́dọ̀ àwọn ọlọ àwọn òdèpè ló fi dá báwọn bá rẹ̀ tí ọ̀bọ̀ ọgbọ́ jù àwọn òdèpè lálàbí tó ó kọ̀ sí pé bàbá rẹ̀ sọ́tà àdúrà tó fọ ọgbọ́ jù kò ṣe tó kù ẹnìkan dẹ̀ sàdúrà ọtẹwọ́ méjèèjì ọlẹ́kọ̀ jù kò ṣe kankan ọ̀rọ̀ méjì tó wà lórí ẹni àádàdúró bì lónìí ó rí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ àdúrà gangan là ń yanjú lọ wà ìdá sáálákà ìbá jí à ń lè fa ilẹ̀ kọrin òjìbù dáwàtà dáì ìdádáán fàlìyẹsẹ̀ ìgbìyànjú wà nínú ìgbìyànjú láàláhùn yàrí ṣúdú sórí tàbá tí wá lo ẹ̀kọ́ àdúà arapá lo ẹ̀kọ́ adua, òun ní káwa náà wá dọ́lọ̀ lóhun bọ́wa náà ṣe kéré ká dá ọlọ́run lóhun sórí wọ́tọ̀ ọba dọ́lọ̀ lóhun mú láti ibi ìmọ́ni ẹni tó bá ní ìmọ́ni kò ní wà ní ẹgbẹ́ òkùnkùn àwọn ọ̀sẹ̀ ti kúrò ní ẹgbẹ́ òkùnkùn kúù ń ta ọ̀rọ̀ wọn mẹ́sì tó ẹgbẹ́ OPC àlejò òwò tó bá o lè ìdílé kí wọn lóòótọ́ náà bí òbí mẹ́rin mẹ́fà àti bẹ́ẹ̀ lọ lóòótọ́ ọyẹ kọ́ ọjọ́ láàrẹ ọ̀dọ̀ ọlọ́run lò pẹ̀lú kọ́ ọmọ tí lọ mára rùn ara dídá ọlọ́run lò òun náà ni ààwẹ̀ rọ̀mọ̀bọ́ọ̀nà àtàwọn ta ló ìkọ́lá ní tó bá rẹ̀ yẹn wọnú wa ọlọ́run ní ẹ̀tún wá dé mi ọlọ́run lóhùn lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá dá mi lóhùn ẹ wá gbà mí gbọ́ nígbàgbọ́ òdodo gbogbo ẹni tí ọ̀bá dọ́nà ń lò kèé kírun kèé gbáwẹ̀ kèé ṣètọrẹ àánú kèé ṣe gbogbo tọ́nà ní ó ṣe ọlọ́run ni gbàdúrà rẹ̀ abẹ́lọ́ fún gbàdúrà wa a kò máa tẹ̀síwájú ní tẹ̀síwájú ní ọ̀la ọlọ́run tó dá fèrè ìyàwó àtijọ́ fún ìyàwó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته